ẹ̀jọ́kọ̀ agbáṣe gbogbo àjábọ̀ ẹ̀dá ti mú lọ yẹn àmúwá fún yín lẹ́sẹẹsẹ nígbà tá a bá ń tú gbogbo ẹ̀ palẹ̀ àmọ́ ń sìn yìí o asẹ́fẹ́ lọ wo Nàìjíríà Zambia nǹkan tó máa ṣẹlẹ̀ ní October seven ẹ mo tẹ̀ wò pé lọ́dọ̀ tèmi àì máa fi máa ṣe independent ìyẹn á máa fi máa ṣe ìgbòmìnira ìyẹn a máa fi ṣe celebration nígbà tí ṣe independent a máa fún àwọn afẹ́ wò bó ṣe máa rí láàrin Zambia àti Nàìjíríà ní Uyo ní October seven ẹ̀yin sáré bẹ́ẹ̀ lọ lọ́sọ̀dọ̀ Bidemi, Bidemi, Nigeria Zambia. Nigeria Zambia Nigeria máa win kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe mo ò fi settlement sí because nǹkan tí mo ní mi ò fi settlement sí pé Nigeria máa win ó easy fún mi láti sọ ó dẹ̀ wà lára mi pé Nigeria máa win because nígbà tá a pè tá a lọ kọjú Zambia a nà wọ́n mọ́lé nígbà tá a wá pé wọ́n wá wá fẹ́ wá bá wa ń lé ọ̀dọ̀ àwọn náà ti improve over the over the over times over time nígbà tó ti play lẹ́yìn ìgbà tó ti play wa yẹ wọn ti lose any match so àwa náà àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ fojú tẹ́ńbẹ́lú wọn àgbọ̀dọ̀ sọ pé Zambia ni àná wọn mọ́lé wọn náà ṣé wọn fọwọ́ náà mọ́lé ni but mo fẹ́ káwọn Nigerian team yẹn mo fẹ́ kí láti orí coach wa títí dórí supporter tí wọ́n sì rí pápá gan wọ́n wà very careful wọ́n wà very careful nípa àwọn Zambian team yìí because lásìgbà tí wọ́n ti lose wọ́n ti lose first match wọn yẹn wọ́n ti lọ recoup ara wọn wọ́n ti lọ gba tún ara dì wọ́n ti wọ́n kó àwọn young players tí wọ́n lè sáré dáadáa tó ń pé tó bá ti anybody ṣeré báyìí àwọn àtòsí bó ti kàn lọ́jọ́ ń sáré báyìí so wọ́n ti wọ́n ti lọ recoup ara wọn wọ́n ti wọ́n ti wọ́n ti jí pépé wọ́n ti mọ́wọ́ ara wọn so wọ́n ti àwọn lọ́jọ́ ń bára wọn play tábàdé tábàdé má dẹ̀ ká gbàgbé Tunisia òun ṣọmọ kékeré wọ́n na Tunisia òun àwẹ̀ ni so tábà sọ pé àwa náà fẹ́ àwa náà fẹ́ wa máa fojú tẹ́ńbẹ́lú wọn kò àgbọ̀dọ̀ fojú tẹ́ńbẹ́lú wọn àmọ́ Nàìjíríà máa ń wò máa ṣe. tó bá wo Ìgalò àti Mikel Obi Ìgalò ń sọ fáwọn players super eagles pé kọ́ gbìyànjú kò ń ṣe ọ̀rọ̀ ẹnu ẹnu ẹnu torí mo fẹ́ mu wá láti ibi ṣùgbọ́n o gbìyànjú o dára ẹ padà nítorí sọ pé super eagles máa win Mikel Obi fúnra yẹn sọ pé àwọn àwọn respect Zambia lórí láti gbà tá a sì nà wọn kò sáré tó tún gbé tó bá wò ó pé ó sọ wọn kan sí oníwọ̀n ti kó new players wọlé ó wá ní nígbà tá a ti ẹ̀ pé ìjẹ́ àwọn nísìnyí tá a fẹ́ kojú Zambia báwo ni pípẹ́ wá ṣe rí sìn. Eh, sori níbi tí tí nǹkan tí Zambia ní lọ́wọ́ báyìí. sori sí nǹkan tí Zambia ní lọ́wọ́lọ́wọ́ báyìí tó tá bá ní ká wo ìfọsẹ̀wọnsẹ̀ àwa àti Cameroon òun ló decide bóyá a máa lọ sí Russia or not kò ń ṣe àwa àti Zambia tá fẹ́ gbá hmm. àti Zambia yìí ó fara pẹ́ àmọ́ ti Cameroon gangan ló kú ṣíà jù hmm. mi lè rẹ́ ká gbàgbé pé of course a gbọ́dọ̀ nà Cameroon ká gbá draw so draw at worst hmm. nílé wa against Zambia draw at worst nílé wa so àwa gan ní gba draw lọ́wọ́ Super Eagles because ilé wa la wà so a fẹ́ skills àmọ́ a gbọ́dọ̀ sọ pé Zambia nípa náà èèyàn èèyàn séèyàn náà ni wọ́n fẹ́ ọjọ́ fẹ́ play àwọn méjì the same goal lájọ ń lọ ṣoge the same goal lájọ fẹ́ attain so àwọn náà fẹ́ lọ Russia àwọn náà fẹ́ lọ Russia ni àwọn náà dẹ̀ ní chance láti lọ Russia kò ṣe pọ́n ti já so àwọn méjì jọ ní chance láti lọ Russia ni kan tí match ẹ̀ ṣe máa kú ṣáà nìyẹn so àmọ́ against Cameroon tá a bá ní ká padà sẹ́yìn against Cameroon yẹn wà ń pẹ́ match yẹn àtìgbà tí South Africa ti nà wá ojú wa ti jí pépé àwa náà ti àti ronú àti tún èrò àwa pa á ń pé à irọ́ o ó dáhùn pé tàbá rò pé Nàìjíríà Nàìjíríà àwọn èèyàn ò respect orúkọ Nàìjíríà yẹn mọ́ mm-hmm. wọ́n ti rò pé Nàìjíríà tọ́ọ̀bà ṣetọ́ wọ́n máa ń fojú tẹ́ńbẹ́lú everybody so because South Africa yẹn àfojú tẹ́ńbẹ́lú South Africa ni mi nípa ọ̀ fún ẹ nǹkan tó fi nà wá recklessly ni ọ̀n nà wá gidigidi nílé wa nǹkan tí mo fi recklessly sí nìyẹn ọ̀n nà wá gidi so sori nǹkan tí mo á fẹ́ sọ ní pé sori eh, Zambia yẹn a gbọ́dọ̀ fi ọwọ́ ta fi mú South Africa a gbọ́dọ̀ fi mú Zambia tá a bá fọwọ́ yẹn mú Zambia àti lọ sí sí Russia wa ó lè jẹ́ plane tá a ti gbé kalẹ̀ a máa tó rẹ̀ǹtì ẹ̀ fún Zambia ní at last <laughs> kí nǹkan bẹ́ẹ̀ má dẹ̀ lọ ṣẹlẹ̀ a gbọ́dọ̀ fojú tẹ́ńbẹ́lú Russia so a gbọ́dọ̀ eh, sorry a gbọ́dọ̀ fojú tẹ́ńbẹ́lú Zambia because àwọn náà wọ́n ti ń sọ̀rọ̀ tough wọ́n ti sọ pé Nàìjíríà o akọ̀ ẹ̀bẹ̀yìn nǹkan la ní ẹ̀kọ́ giant lásán ni mm. oríṣiríṣi ọ̀rọ̀ tí ẹ̀ mo ti kà nínú ìwé ìròyìn wọn mm. so àmọ́ àwọn náà the same goal náà ni nǹkan so nǹkan tí mo sọ pé mo akú ṣáà nìyẹn one point is enough for us mm. láti lọ sí Russia. tó bá wo àárín yẹn wàá rí i pé torí àwọn kankan máa ń wà pẹ̀lú ikọ̀ super eagles tó bá wò dáadáa a kì í fi bẹ́ẹ̀ ní ìṣòro torí Genetrol tó bá wò a ti sọ̀rọ̀ yìí rí i pé kò ń ṣe pé àdìdì níyàn kan báyìí tá a mú pé òun ni striker fún fún ikọ̀ super eagles gbígbé ẹni yìí gangan ìwọ gangan ni a build team ilé lórí Alex Iwobi man score ìyẹn Nacho máa ń score tó dẹ ọ̀nà ti pé láti ìgbà tó ti sọ pé ìyẹn Nacho man score ilé Nacho máa ti score mọ́ èyí <laughs> pé torí kò sí géèmù kan tá a máa gbá bàtí ìyẹn Nacho ti score ṣùgbọ́n láti. owó orí ẹ ni àyìn jù ní owó orí ẹ. <laughs> so nísìnyí báyìí wọ́n wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀rọ̀ pé Alex Iwobi Eh, ọjọ́ kẹrin nínú oṣù. Eh, ó ti pẹ́ ó ti pẹ́ ló ti play gbẹ̀yìn ló ti play gbẹ̀yìn ló ti ní injury now nísìnyí ṣé wàá wí pé eh, NFF ti dúró de super eagle I mean de Arsenal ìgbé kí Arsenal sọ̀rọ̀ tó bá rántí pé èyí tó lọ gbá pẹ̀lú ayò tó máa lọ gbá pẹ̀lú Champions League tó lọ gbá ní àná orí pé wọ́n mú wọ́n mú ìwòbí lọ nítorí pé wọ́n fẹ́ kí ara ẹ̀ yá bóyá Alex ṣe dáadáa fún ikọ̀ super eagle ṣé o rò pé Alex Iwobi tí ó bá sí ní àárín àǹfààní kọ́ọ̀dì fún Zambia nítorí pé tó bá ti lè mú Super Eagles láàárín kò sí nǹkankan ṣùgbọ́n mo bọ̀ ó wá sàn kọ́kọ́ pé tó bá ti jẹ́ draw ṣùgbọ́n lọ́dọ̀ mi lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá ààrẹ kò ṣetán láti gba draw lọ́wọ́ Super Eagles gẹ́gẹ́ bí ó yẹ sọ kí ni chances wà pé tí Alex Iwobi bá wá <laughs> ṣé kò ní ṣe ìtàn míì. ok jẹ́ ǹjẹ́ correct àwọn ibì kọ̀ọ̀kan bẹ̀ sórí àwa nìkan kọ́ la wà lórí field àwa nìkan kọ́ la wà lórí field yẹn à ní Messi àní Ronaldo àwọn nǹkan ta nímọ̀ la fẹ́ lò so yín pé a gbọ́dọ̀ win nìyẹn ṣèbí a gbọ́dọ̀ win a gbọ́dọ̀ win ọ̀la sọ fún South Africa nígbà South Africa náà wà kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ amúvọ̀n náà ni a dẹ̀ ṣe kí ni aṣubú a dẹ̀ dìde dáadáa òun ló sún wa débi táwa ẹ̀yìn pé òkè Nàìjíríà ti ń pè dáadáa now Alex Iwobi tó bá wo gbogbo àwọn last four matches wa gbọ̀nsẹ̀ or last three matches wa Alex Iwobi ò sí bẹ́ẹ̀ àmọ́ wọn there is one particular player tó yẹn pé ó dé midfield yẹn gbogbo nǹkan dẹ̀ turn around hmm. òun ni Mikel Obi a lè sọ pé Mikel Obi kò play consistently bóyá ní Chelsea okay ó dé eh, Chengenu tó wà ó tún ó ní injury kò tún ní injury of recent eh, bóyá ó tún ní eh, kò tún play dáadáa náà kò ní good playing time kí ló ń ṣẹlẹ̀ kí nìkan àmọ́ tó bá dé Super Eagles hundred ni flawless performance ni so Mikel Obi sori Alex Iwobi kò ní nǹkan kan ṣe nínú midfield Nàìjíríà yẹn àná hmm. ẹ̀ka gbàgbé match Alex Iwobi play fún wa last ẹgbẹ́ ní Genetron lè sí so kò fi sáàrin mhm. mo ṣọ́ pé Genetron máa ó ti lẹ́yìn ẹ̀ níbi match yẹn ó máa fi sáàrin ni tó bá dé àmọ́ Iwobi Iwobi wà mẹ́ o Iwobi sí mẹ́ o eh, formation ta ní mm. ta fi play eh, Cameroon yẹn tabatutù o dẹ̀ tún sọ̀rọ̀ pọ́npa striking eh, attacking force yẹ mm-hmm. sórí attacking force yẹ Odion Ighalo mm. a gbọ́dọ̀ máa ṣe kíni a gbọ́dọ̀ máa gbó orí ìfún Odion Ighalo pẹ̀lú iṣẹ́ takuntakun tó ṣe against Cameroon ní first leg yẹ because tó bá rí àwọn possession tó bá rí gbogbo ground tó gain tó gain mm. experience wàá rí pé ó yàtọ̀ sí ó yàtọ̀ sí tá bá gbé yẹn àṣọ síbẹ̀ mm-hmm. wàá rí difference yẹn difference yẹn pọ̀ gan májì mm. yẹn pọ̀ gan mm. ká ní ẹ ẹ mo lè sọ pé òkè ká ní pé ẹ yẹn àṣọ lórí àwọn chances yẹn òun náà lè score ẹ a lè sọ adigba tóun náà bá ṣe ká tó mọ̀ pé òkè kò lè score àbó lè score ẹ àmọ́ yẹn àṣọ náà o fine player ni àmọ́ experience o count. ẹ níbi tó dé yẹn